ọ̀dọ̀ ọlọ́run ọba aṣáàbẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo yìí tí a bá lò nílé ayé kó lò lórí ojú ká lò pẹ̀lú ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba pẹ̀lú sísúnà nàbì sallallahu alaihi wasallam pẹ̀lú kóńtì rọ̀bùsákà wa ní ọ̀gbẹ́fẹ́láàs. akẹ́rọ pẹ̀lú kúlùmọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. tíra Riyadus Salihin tí a ń kà lọ. للإمام شرف الدين النووي رحمه الله نبتي آكلني ويعني باب في من سن سنة حسنة أو سيئة بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى باب في من سن سنة حسنة أو سيئة قال الله تعالى والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وقال تعالى وجعلناهم أئمة يهدون بأمرنا عن أبي عمرو عن أبي عمرو جابر بن عبد الله رضي الله عنه قال كنا في صوم النهار عند رسول الله صلى الله عليه وسلم فجاءه قوم حراس متاهين النمار أو العباء متقلد السيوف عن متقلد السيوف عمته عمتهم بل كلهم من مضر فتمعر رجل رسول الله صلى الله عليه وسلم لما رها به من الطاقة فدخل ثم خرج فأمر بلالا فعطل وقال فصلى ثم خطب فقال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة إلى آخر الآية إن الله كان عليكم رحيما والآية والآية الأخرى التي في آخر الآية يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وتنظر نفس ما قدمت لغد تصدق تصدق رجل من تصدق رجل من ديناره من ديناره من درهمه من قومه من صاع بره من صاع ثمره حتى قال ولو بالشق التمر فجاء رجل من الأنصار بصبرة كانت كفه تعجز تعجز هذا بل كف أبيه على ذلك ثم تتابع الناس حتى رأيت قومين من طعام وثياب حتى رأيت وجه رسول الله صلى الله عليه وسلم يتهلل كأنه مرهبة فقال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وعجب من عمل بها من بعد من بعده من غير أن ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سنة سيئة كان عليه مثلها ومثل من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء رواه مسلم Al-Imam An-Nawawi rahimahullah níbi tí wọ́n ṣe ní báàbù ní òní tí a fẹ́ kà òun náà ni ọ̀rọ̀ nípa pé fi man sanna sunnatan hasanatan aw sayyi'atan ọ̀rọ̀ nípa ẹni tí ó dá ìlànà kan kalẹ̀ hasanatan tí ìlànà yẹn wá dáa aw sayyi'atan abẹ́ni tó dá ìlànà burúkú kalẹ̀ ìlànà tí ò dáa nǹkan tí ó ṣẹlẹ̀ sí onítọ̀hún ọ̀rọ̀ nípa rẹ̀ ní ṣéèkù fẹ́ sọ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìṣesí ṣéèkù níbi tíra yìí òun náà ni pé wọ́n ọkọ̀ mú àwọn ayẹ̀ Qur'an wa bákan náà wọ́n fi hadith anabi sallallahu alaihi wasallam wọn wà ní ìdẹ́lẹ̀ àkọ́kọ́ àyà tí ṣe fún wa òun náà ni a'udhu billahi minash shaytanir rajim والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما آية نصرة فرقان يوا كبي آية 74 wọ́n ní walladhina yaqulun àyà yìí ó jẹ́ àtúntí ní ìǹsìjàm ẹni pé ó ní ìṣùpọ̀ pẹ̀lú àwọn àyà tí ọlọ́wọ́n bá ti ń ròyìn pé wa ibadur rahmanil ladhina yamshuna 'ala al-ardi hawna wa idha khatabahumul jahiluna qalu salama ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn ẹrú sìn ọlọ́run àwọn ẹrú tọ́lọ́run àwọn ni alladhina yamshuna ala al-ardi hawnan wọ́n máa ń rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní orílẹ̀ ọlọ́run ọba wọn kì í wà ìgbéraga wa idha khatabahumul jahilun tí aláìmọ̀kan bá wá ń bú wọn tí wọ́n ń bá wọn sọ̀rọ̀ burúkú tí sọ̀rọ̀ burúkú sí wọn qalu salama nítawọn wípé fún náà ni pé àlàáfíà ọlọ́run ọba kọ́ máa bá ọ. yẹn ni pé ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló làwọn sọ fún un ọ̀rọ̀ jẹ́ kí la ká ìrẹ́ wálé kì í sọ̀rọ̀ ebú kì í sọ̀rọ̀ ọjà náà ni àwọn ọba sọ gbàtí ọlọ́run bá wá ń mú àwọn àyà ibọ̀ wá ó tún walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama ọlọ́run ní àwọn ẹni yìí àwọn ẹni tí wọ́n jẹ́ tèmi ọlọ́run ọba àwọn yẹn tó máa ń dá kí wọ́n yóò ní wọn gbọ́dọ̀ bú mi tó ń bẹ́lẹ́ bú mi nínú òkúté ń padà ní èyí ṣe ni ọlọ́run kódà èyí ṣe ń sún náà yẹn tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ sí mi sọ tèmi padà ní mi ì gba kíní sọ tèmi padà bá ti bú mi èmi ò sọ tèmi padà tó a pé ẹ̀sìn ló bá jọ lójú àlàyé ẹ̀sìn ló ṣe fún ẹni máa ba ẹ̀sìn jẹ́ so anabi sọlọ ọlọ́run ní ṣàlàyé fún wa yìí kẹ ibadu rahman الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وني والذين يبيتون لربهم سجدا وقياما àwọn tó ṣe pé tí wọ́n máa ń fi orí kanlẹ̀ fọ́lọ́wọ́n ọba wọn wọ́n ó dìde wọ́n mọ yẹn náfìlà ẹ máa rí wọn lórí forí kanlẹ̀ lórí rúkú fún ọlọ́wọ́n ọba wọ́n ní wàlẹ́dínà ìdá àǹfọ́kù لأني والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ó ní àwọn mùsùlùmí gidi làwọn tó ṣe pé ẹ̀tù máa rí nínú ọ̀rọ̀ tí ó mọ̀ jáde lẹ́nu wa kí Rabbana isrif anna azaba jahannam kí ọlọ́run ó mẹ́jẹ ká wọ iná rẹ bó ṣe lè kọ́ ma àwọn mùsùlùmí gidi nù àwọn onímọ̀ sọ pé àwọn ní àyà wípé àwọn ọ̀bẹ̀rù náà kódà àwọn òsìn ọlọ́run nítorí àlìjẹ́nà a ẹ̀rá yàkùnrán láǹkà yìí o ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi tó jẹ́rú ọlọ́run yóò máa sá fún iná ọlọ́run ọba nìkan ọlọ́run mọ́jẹ wọn náà rẹ o ṣùgbọ́n tọ́lọ́run wá ń to àwọn ẹni rẹ̀ yìí bọ̀ ipa àwọn ẹni mi ní tẹ́ máa rí ní àdúrà tó wọ́n máa ṣe ní ọlọ́run tó wá ní walladhina wọ́n máa sọ pé rabbana olúwawa o ablana min azwajina ọlọ́run fún wa látara àwọn ìyàwó wa àbí látara àwọn ọkọ wa wa dhurriyatina àti àwọn ọmọ tí ó jáde lára wa qurratan a'yuni fún wa ní ìtutù ojú títí ń jẹ́ ìtutù ojú òun ni ọmọ tó ṣe pé ìdá amárútawú àtọ̀ tó bá pa aláṣẹ pé tẹ̀lé tọ́lọ́run ló sì mọ tẹ̀lé súnà ni wọ́n máa ń ṣe yóò ní mo ti gbọ́ a tòkòtò rẹ̀ yìí mi ò fẹ́ o ti gbọ́n o tọ́ ọmọ ọdún mẹ́fà tòkòtò rẹ̀ yìí má wọ sílẹ̀ má jẹ́ máa rí nílẹ̀ lẹ́mọ̀ o má jẹ́ kọ́ ọmọ pẹ̀lú ọkọ̀ sẹ́mi ló sì ní mo ti gbọ́ so irú ọmọ báwọn ẹ̀hẹ́n a ọmọ yìí o ti ń dàgbà wọn náà ọya ìjáàbù ó lò nìkọ́ bu wa ń lò ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين من أزواجنا شيخ الثمين رحمه الله بعد إن شاء الله ربنا هب لنا من أزواجنا wọ́n ní obìnrin tó ṣe pé ìtutù ojú obìnrin tó ṣe pé ìdárọ̀ àìtàhà sàrọ́sìkà tó bá rí inú rí ó sì dùn wọ́n ìdá àmọ́rìtàhà àtọ̀ àìkà tó bá paláṣẹ pé ṣe léyìí yóò ní mo ti ṣe tán tó bá ní mọ́ ṣe léyìí mọ́ yóò ní à ah, ń ṣe mọ́ náà nù n ti ń jẹ́ kúrọ́tà àyò ah, ní ìtutù ojú nù ẹlòmí máa ń gbà pé ti ń jẹ́ tutù ojú oníkọ́mọ wa di olówó rẹkẹtẹ àìmọye ọmọ tí ó dolówó tí ó pàyà tì àìmọye ọmọ tí ó dolówó tí ó pa bàbá tì kí ò ní ráyè tí wọn mọ́ tí ó tún fi ajá sọ ojú ọ̀nà pé ìyá ìgbọ́dọ̀ mọ́ sọ fún mi tẹ́ bá ń wá ní àjọ ah, ọmọ bùn jẹ́ ṣe kúrọ́tà àyún tòun ni pé ọmọ tó ṣe pé tòun bá sọ fún pé tí mo fẹ́ ni yóò ní mo ti ṣe tán àbí a ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ni yọ̀dà ìṣe mọ́ ntọ́lọ́wọ̀n fẹ́ ni yóò ní ṣe àyún nùnú ẹ wo sheikh àwọn afa ẹ wá sheikh ṣe wá ní aṣáájú fún àwọn olùbẹ̀rù ọba tẹ ayé àti ni fẹ́ lò shahid fún ibi tá a fẹ́ kà lónìí wa ja'alna lil muttaqina imama ṣe wá ní aṣáájú fún àwọn olùbẹ̀rù ọlọ́run ẹni pé báàbù tá n kà ní pé man sanna sunnatan hasanatan ẹni pé tó bá dá nǹkan tó dá kan kalẹ̀ gbin tí ó ṣẹlẹ̀ tó ń tọ̀ ọ̀hún á yí àtàlà àbí nǹkan tí ọ̀dà lọ́dá kalẹ̀ ọlọ́run ní àwọn ẹni rẹ tó ń jẹ́ ẹni tèmi inú àdúrà tí wọ́n mọ̀ ṣe ni pé waja'alna lilmuttaqina imama ṣé wá ní aṣíwájú fún àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n ọba ó túmọ̀ sí pé àdúrà tó ń kálukú gbọ́dọ̀ máa ṣe ni àdúrà yìí ipe kọ́lọ̀ nǹkan máa ṣe wá ní aṣíwájú fún èèyàn tí ó máa pè àwọn èèyàn sí pòkì tó ipá àwọn èèyàn wa ya ọmọ ọbú tó bá ti ń tẹ̀lé ọ tó bá ti ń súnmọ́ tó máa yọ ọmọ ọbú tójú ọmọ wa ràn kankankankankan tó bá ti ń tẹ̀lé ọ ẹ nírí farabalẹ̀ mọ́ ẹ dákun ó mi pé ntọ́ ntọ́ ń pààrọ̀ èèyàn sí aburú ni àmọ́ kò yẹ pé tí bá ti ń tẹ̀lé tí bá ti ń súnmọ́ ó sì mọ̀ ní pé ah ìwọ lágbájá ara rẹ̀ sì máa ń balẹ̀ kíláàsì àìní òrí pé ti ti súnà ni lágbájá ẹ̀rí pé kò mọ̀ ṣe bíi gánagànà kí mọ́ kí ló dé àìní òrí nítọ̀ ó túmọ̀ sí pé tọ́lọ́nù lilmuttaqin ọlọ́run fi ọ́ ní aṣáájú fún àwọn olùbẹ̀rù ọlọ́run tá a bá bá ń ṣàlàyé al-imama hunaka imama fil ibada al-khassa wa imama fi da'wa wa imama fi ta'lim wa tarbiya táwọn yẹn máa ń jẹ́ aṣáájú nípa ọ̀rọ̀ ẹ̀sìn bí káyọ̀ pé lágbájá ni ìmáàmù ìmáàmù náà nù ìmáàmù náà tó máa ń bẹ níbi kí ọmọ ṣe dáwà ikú ẹni yìí ó gbé jáde ń ṣe dáwà àwọn èèyàn sì jẹ́ ẹni tí wọ́n ń ṣe nǹkan tí ń sọ so da ìmáàmù náà nù bákan náà ti ń kọ́ ẹ̀ ní kéwú ìmáàmù náà ni ọlọ́run wa ṣe ń gbà mí àsìkò gbẹ̀fẹ́ lómi papọ̀ ọlọ́run àti fẹ́ lómi lẹ̀ ọ̀kẹ́ péré ọlọ́run àti fẹ́ lómi lẹ̀ méjì so gbúdú àwọn eléyìí náà ẹlòmíì lè wá mọ́ sínú àwọn eléyìí náà tó ṣe pé ìwọ náà tó ní ọmọ kọ́lọ́run kó ṣe ọ́ ní ìmáàmù lílmùtẹ̀kì yẹn ni pé kó ṣe ọ́ lẹ́nu tí àwọn ọmọ rẹ̀ ọmọ wò bàbá mi ọmọ bàbá mi ọmọ rẹ̀ gbọ́dọ̀ máa wò ó torí yóò fi sìgá tẹnu yóò mọ wá yọ ní imú yóò tún fẹ́ lè mọ jáde létí rẹ̀ gan yóò yọ lẹ́nu yóò yọ nímú ọmọ wa mọ̀ wò pé ẹ ṣe ah bàbá mi bàbá mi ní pitú yìí ah tó bá yọkàn lọ́mọ náà lè wá ké pépà lónà ara yóò wá kánná sí i àbí kò tí sí gẹ́ni mọ́ nígbà kan ní gẹ́ni ọmọ náà wà lè wá pépà yóò bá wọn ní kékeré mi náà fi sí wò bí òun náà bá fẹ́ yọ ní mú ní kọ́ wà mú ọmọ orí ọba kọ́ ọmọ lọ́mọ tó kí ló fà ní pé bàbá ti ń wọ́nu ọmọ mi àṣà ni bàbá yọ wọ́n kí wọ́n ẹ ẹ pẹ̀lú bàbá yìí rí sí rí símú yìí ọmọ náà bá yọ kọ̀ ọmọ náà bá mẹ́pẹ̀ ọmọ náà bá mẹ́pẹ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọmọ náà bá mọ ibi símú ẹ̀wọ̀n gan so ọlọ́run kò ṣe wá ní ìmáàmán lil muttaqin bẹ́ẹ̀ náà ni ọmọ mi àlè lòún kọ́yàn lọ́dọ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ ọmọ ìran yóò ní olóòlẹ̀ bá ń lọ owó títí lọ́dún kínní ló sọ pé mo tí bàbá rẹ̀ bá ti bẹ̀rẹ̀ sọ pé mo rán bìkan ni o bàtọ́ bá ti yá ọmọ náà má lè dá lóhùn ẹ ọmọ náà wàá mọ̀rọ̀ pa dáadáa irú ọmọ àwọn irú ìyá àwọn ìyá burúkú nù irú ìyá ìyá náà gbọdọ̀ jẹ́ al-muttaqi jẹ́ imaman lil-muttaqi gbọdọ̀ jẹ́ aṣáájú tọmọ ọkọ̀ ni pé gẹ́gẹ́ náà ọgbọ́dọ̀ ní tí àwọn ọmọ ọmọ kọ́ lára rẹ̀ dáadáa pé àwọn aláàfà ẹ̀sìn ìgbọ́ orí kó sọ pé ríyàn dàrú rí ah, orí kó sọ pé ẹ̀hìn ìṣe àìlànà lèlùmọ̀tàkínà ìmàmù ẹwà nẹ́bí alaihi wasallam ní sọ olóhùn gbé alaihi fún ọdún mi rí àwọn ọdún alaihi kò mi rí kan ṣé sọ ni kò lóhùn kọ́ra jọ ohun ẹ̀wọ̀n tó wọ́n ti ń sọ gan oníjọ́ kan ànábì sallallahu alaihi wasallam lọ́ba òun ṣeré pẹ̀lú àwọn kéèké ànábì ti rán òun sẹ́ ànábì pé òun kó láàrin àwọn kéèké wọn wá rán òun níbi tó fẹ́ òun so nígbà tó ń wá délé padà òun pẹ́ délé ṣètò máa wo ẹ máa wo ìkọ́ṣe dáadáa lára ìyá àwọn ìyá tó jẹ́ ìmáàmà fún ọmọ rẹ̀ tó jẹ́ aṣáájú rẹ̀ fún ọmọ rẹ̀ nígbà tó ń wá délé òun pẹ́ délé ó ní ìyá àwọn bí òun pé mo lọ lọ wọ́n á ní ànábì níbo ni ọmọ nibi kan gbà tó wáyé wá sọ ìyá òní mọ́ sọ mọ́ sọ bí táwọn ẹbí o ẹ̀wùn kan ìyá nù ìyá mi ni ọmọ bí ọmọ ẹ̀ tí mo lẹ yà pẹ̀lú bàbá rẹ̀ náà bàbá sọ sọ ọ̀hún kọ́mọ òun jẹ́ aṣáájú burúkú òun kọ́mọ ní òfófó òfófó ẹnìkan sọ àní kíní kò sì gbàgbọ́ bẹ́ẹ̀ nígbà tó wọ́n mọ́ ó ń kọ́ ní ṣe sọ́dánù tó ní pé ntí wọ́n sọ fún wa ní pé tó bá la ọ̀nà kankalẹ̀ waj'alna lil muttaqina imama ṣé wá ní aṣáájú rẹ̀ fún àwọn olùbẹ̀rù ọlọ́wọ́n ọba tó mi pé anabi sallallahu alaihi wasallam ẹni pé anabi sallallahu alaihi wasallam ní pé an yahdiya fún ẹnìkan péré kẹ́ni ó fi di ẹni tí ó mọ súnà nàbì sallallahu alaihi wasallam anábì ní olóore fún ọ ju gbogbo nǹkan tí máa ń lóore himru ni'am dọ́gba pẹ̀lú himru ni'am òun ni rànkúnmí tí wọ́n èérí lọ́dọ̀ àwọn lárúbáwá àwọn èyí sábà rí náà rànkúnmí pupa himru ni'am bí ká ní mọ́tò tó tóbi jù láyé òde òní yìí táwọn èèyàn máa ń rà èwo ni náà o tọ ẹ́ fẹ́ńtà kéré wọ́n máa ń jì bújú wọn lọ. Ah, ah, end of discussion tọ̀ wọ́n ní end of discussion ní jẹ́ so wọ́n ní pé ètò tá wọ́n jù ètò wọ́n jù so ètò wọ́n jù nínú mọ́tò ànábì ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àkómi pupa ṣe wọ́n ànábì ní olóore jùlọ tóbi kẹ́ńtì yẹn máa ń pàtàkì lórí àwọn èèyàn láyé tọ́lọ́ bá lu ẹnìkan sábàbí fún ọ tó ike wọn lọ́n lò tó fi di onísúnà ó lóore fún ọ náà ni ẹ wo Allahu Akbar ẹ wo gbàtọ́ lọ́n tó wá ń tí sèkì tó wá mú wáyà mi wá ó ní waja'alnahum a'immatan ya'duna bi amrina sèkì ní a ṣe àwọn kan àwọn ànábì ọlọ́run a ṣe wọ́n ní a'immatan aṣáájú níbi ọ̀rọ̀ ẹ̀sìn yahdúnà bí amúrínà ìbáná yahdúnà nẹ́sà bí amúrínà wọ́n jẹ́ ẹni tí ń tọ́ àwọn èèyàn sí ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́ni wọ́n di aṣáájú rẹ̀ ẹwà tó wà parí ayàwó ṣékò wá ní ọlọ́ni wàjálínà wà ìmọ̀ tán yahdúnà bí amúrínà lámà sọ́bàrú wà bí àyàtìná yóò ọlọ́run ní kí ni àwọn fi ń da ṣáájú níbi nǹkan nǹkan rẹ̀ lámà sọ́bẹ̀rù ìgbà tí wọ́n ní sùúrù àwọn ànábì ọlọ́run gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ olùjẹ́ aṣáájú nídìí rere oníbùkátà sí kó ní sùúrù lámà sọ́bẹ̀rù kó ní sùúrù wàkánú bí ayatina yajhadun wọ́n tún wá yẹ̀lì yókìnnún ó tún gbọ́dọ̀ tún wá jẹ́ pé nǹkan tó gbé lọ́wọ́ tó jẹ́ àyà alukur'an tó jẹ́ hadith anabi sallallahu alayhi wa sallam ó gbọ́dọ̀ wá dá kí àmì ọlọ́run kí ẹ̀sìn ọlọ́run yẹn àkídà tó dìtẹ́mìn kó dọ́ ọ kọ́ máa ń sí ìrújú mẹ́ fún ọ ọlọ́run bá ní èyí òun náà lèyàn máa fi ń jẹ́ imaman lil muttaqin tòun ni bá wáyà yìí nìsín ó túmọ̀ sí pípa táwọn kan bá ń jẹ́ imaman lil wọ́n máa ní commission látara kí wọ́n jẹ́ aṣáájú fún olùbẹ̀rù ọlọ́run ọba tòun ni pé gbogbo wa náà Kama máa bẹ ọlọ́run àwọn oríṣiríṣi àwọn ọlá tí yẹn máa ń wá nì gẹ́gẹ́ báwọn yẹn ti máa wá ipò ipò kínílé ayé ṣùgbọ́n àwọn ọmọ ní ọjà pàǹsẹ̀kì tán nítorí wọ́n wá vice governor ọjà vice governor tán nítorí wọ́n wá eh, governor àbí ó tún dé àwọn tó wá kọmíṣánná bọ́sẹ̀ àti máa wá káàkiri jájàkú un so òun ni pé irú ẹ̀ lèyàn máa wá wá kí nínú ara tí yẹn máa wá kí ni. kí ọlọ́run ij'alni lil muttaqina imama ṣe mí ní aṣáájú dáadáa fún àwọn tí wọ́n ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ní pé jẹ́ kí n rí àwọn olùbẹ̀rù ọlọ́run ọba kí n rí wọn pòdúùsì nínú ọmọ bóyá tó bá lọ́mọ kéwú náà nínú ọmọ kéwú tó apẹ́ ẹni tó bá ń jẹ wá sí náà nínú àwọn oníwà àwọn tó ń ṣe wá sí fún wá sọ wọ́n wá àti mi ni máa wá tí máa ti gbé mọ́tò wọ́dọ̀ rẹ tí máa ti fọ́ tán ìní sanwó tó bá ti bá mi ṣe mẹkáníìkì ara bá ti bá mi ṣiṣẹ́ lára mọ́tò mi ìní sanwó ọmọ mi ni àà èwo ni ìyàtọ̀ rẹ pẹ̀lú oṣù bí tán gún àwọn èèyàn lẹ́sìn káàkiri so òun ni pé anabi sallallahu alayhi wa sallam sheikh nawawi wọn tó mú hadith anabi wa hadith anabi yẹn ni pé an abi amrin jarir ibn abdullah abi amr جرير بن عبد الله رضي الله عنه قال كنا في صدر النهار ولا هو أني أني وسنك عند رسول الله قدوة النبي فجاء قوم أو كما دواب النبي عراة wọ́n wà ní òhò ẹni kí wọ́n rà tó gidi fi gbogbo ara wọn kìtìpọ́n rìn ìbọn jọ kìtìpọ́n yọ òhò lẹ̀ o kìtìpọ́n yọ abẹ́ wọn lẹ̀ sotori awura mugalla sɔn bɛ xawura xɔfifa bɛ yẹni pé wọn aṣọ ògbógbó ara wọn tán wọn wọ àdìsí wá ṣàlàyé rẹ̀ ó ní mọ́ṣẹ̀bí anamar yẹni pé aṣọ kan bí aṣọ ògbóra òun ni wọ́n fi ṣe ìṣìbá òun ni pé ni wọ́n fi kọ́ wọ́n fi pa kájà ẹ ṣeun fi pa kájà wọ́n so kọ́rùn wọn lọ wọ́n so mọ́bi ara wọn báyìí mọ́bi ìjìká wọn lọ fún ni tí wọ́n fi bọ́sẹ̀ wọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam lò awùlẹ̀ àbá àbí aṣọ kan tí ó fẹ̀ iná ni wọ́n lọ́ mára ẹ wá wo mùtàkọ́lédé sòyò gbogbo wọn gbé ìdàkọ́rùn tẹ́lẹ̀ kí wọ́n wá lè wá pé kí wà ànábì sallallahu alaihi wasallam àwa lè wá pé tó bá ti ní ogún dé kàmọ́ lọ tẹ́bá wo lónìí tẹ́bá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú kò sí pàrọ̀lá tí ra mọ́ o aṣọ fìlà fìlẹ̀lẹ́gẹ̀ẹ́ tó lé fìlà ah, gíní tó dá náà ni àlọ́pọ̀ ẹ̀rọ tí ra àwọn ọlọ́mọjẹ́ kò níra kò torí pé kí ni kéwú pàtàkì aṣọ òun ló pàtàkì tó pàtàkì lọ́wọ́ yẹn lèyàn ọmọ náà sí mẹ́yà àrífòlùmọ̀tàn ló bá yàkír mẹ́bẹ̀zẹ̀lì ẹ tó bá mọ tó ń tó bá tó bá mọ pàtàkì kan tó fẹ́ ṣe gbogbo tó bá lè nọ́ọ̀sì nǹkan o kò sí ẹni jọ lójú lónìí kíní ọ̀tá sí náà ni kíní ọ̀tá sí náà ni. àwọn ẹni yìí wọ́n gbé ìdá kọ́ra wọ́n sì wọ aṣọ tí wọ́n kàn pàkájà lásán. lẹ́yìn náà àmọ́tò ọmọ mọ́dọ̀r Ànábì sallallahu alaihi wasallam ní kí ọ̀pọ̀lọpọ̀ wọn ara ìran mọ́dọ̀r ni wọ́n ẹni pé ìran tó ibi iná látúnṣe mọ̀ pé ìjáde nínú ọ̀ràn ńláńlá ìwọ̀n ní pé kéèyàn lówó lẹ́yìn náà sì ni ìkó ìjáde nínú ọ̀ràn tí ò ní ńlá ìwọ̀n ní kéèyàn ọmọ kéèyàn ọmọ ìṣe tó àwọn ẹni yìí ìyẹn ńláńlá ni wọn inú ọ̀ràn ńláńlá wọn ti jáde àpẹẹrẹ ìyá sì ń bẹ lára wọn kọ́dà bẹ́ẹ̀ kúlù omi mọ́dọ́ kọ́dà gbogbo wọn yányán ìran mọ́dọ́ ni ah! wọn fàtàmọ́ àwọn Rasulullah sallallahu ojú anabi sọ wàtà má ara wájú rasulullah sallallahu alaihi wasallam wọn ní ojú anabi wá yí padà inú anabi yóò dùn lẹ́mà rọ àbíhìm mìíràn fàákà ojú anabi rí àpẹẹrẹ ìyá lára wọn kí ni wàá ní anabi la ẹ̀wọ̀n kí wọ́n rí ọmọ ìyá rẹ̀ káramẹ́ ní káramẹ́ nìwọ̀ irú islam wò lélẹ́yìí irú súnà wò lélẹ́yìí o kò ríyàn kó wọ́n máa rápẹ̀lẹ́kẹ́ ni yóò ní lọ́wọ́ kára tí sì máa kára ní ọ́ tó irú islam ti ọ̀hún á kìí ṣe tọ́jà tó o kébi máa payàn kí ó sì di oúnjẹ sílé ta islam ti ọ̀hún ò ti ṣe tó o ẹ̀rí pé tọ́lọ́ bá ṣàánú tó a pé irú ìnírú hmm, irú fílìn yìí yẹn ni pé irú ìfura mà irú ìgbà ìgbárata yìí ní bá ń bẹ lára gbogbo mùsùlùmí ni oníṣẹ́ àwọn ìṣèjàmbá fúra wa oníṣàyànra wa jẹ kódà gbogbo abadé gbogbo ẹni tó bá dó lórí ọkàn wọn mọ balẹ̀ sí ni àdéhùn wípé àdánwò náà lẹ́yìn méjèèjì àtẹni tí ń lọ àtẹni tí ń bọ̀ àdánwò náà níyí tẹ́lẹ̀mí bá dá oró ni ẹ̀ wọ́n lámọ̀ pé mẹ́dàkùn ẹ̀ kẹ́kọ́ ẹ̀ pàwọ́ ẹ̀ tiwa yìí àtẹni tí ń bọ̀ àtẹni tí ń lọ àdánwò náà gbogbo wọn yìí bó ṣe rí náà nu ibi tó ń lò kán nu so òun ni pé yàní anabi sallallahu alaihi wasallam ẹ wo lórí ó rí àwọn ènìyàn báyìí ọkàn rẹ ti bàjẹ́ ara anabi ò dùn mọ́ ojú rẹ wọ́n ti rí pé ah ìbànújẹ́ ti bá anabi sallallahu alaihi wasallam fàdákàlà thumma kharaja anábì wọlé lọ pẹ̀lú bànújẹ́ anábì tó jáde bọ́ta padà fa amara Bilal fún wa sọ fún Bilal kí fa abdin pẹ̀rún fa aqama ní àwọn bá kírun wọn kọ́ kọ́ ṣe iqama fa salla thumma khataba anábì bá kírun fún wa bàtà kírun tán thumma khataba anábì wa bá wọn yẹn فقال أواني يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة أيها ẹbẹ̀rù ọlọ́run ọba gbogbo àlànàbí máa ń sọ̀rọ̀ yẹn nínú kótó àájà rẹ̀ ni wípé ẹbẹ̀rù ọlọ́run alladhi khalaqakum min nafsin wahidatin ọba tó ṣe pé òun ló dá yín láti di ẹ̀mí kan wa khalaqa minha zawjaha tó ikú náà kó tó dá ẹnì kejì rẹ̀ látara ẹ̀mí náà wa batha minhuma rijalan kathiran wa nisaa tó wá ṣe pé ó wá gbé àwọn ọkùnrin jáde wọ́n wá jáde rẹkẹtẹ lára ẹ̀ níkàn àwọn obìnrin náà jáde rẹkẹtẹ wàtàkùnlọ ẹlẹ́dẹ́tàṣẹ ẹlẹ́dẹ́bí yìí ẹbẹ̀rù ọlọ́wọ́n ọba bá tó ṣe kó lẹ́mọ fi ń bẹ̀rẹ̀ ayé wal arham kẹ́sì bẹ̀rù mọ̀lẹ́bí ẹmẹ́jẹ kó já inna Allah kana alaykum raqiba sọ yẹni kọ́ lọ́wọ́ bá jẹ́ ọba tí ń sọ yín ànábì ká débẹ̀ ọba tó pé ń sọ iṣẹ́ ń kálukú ni ànábì ká yà yẹn débẹ̀ yẹn wal ayatu ukhra ànábì tó ká yà mí alladhi fi akhir al-hashr tó wà nínú suratul Hashr nígbẹ̀yìn anábì ní yá ayyuhal ladhina amanu mo pè yín nígbà kó lòlò ittaqullah ẹbẹ̀rù ọlọ́run ọba wal tanzur nafsun ma qaddamat li ghadin kó ń kálukú kó máa wòye sí nǹkan tí ó bá ti kalẹ̀ fún ọjọ́ wájú tí ń bọ̀ wá máa wo tó balá kìyàmọ̀ rẹ̀ anábì káyà gbogbo dínárì mo ọyá ẹ máa ṣe sàrà pẹ̀lú dínárì yìí báyìí o wọ́n mi ń dẹ ẹni yìí ẹlòmí ẹ̀rì tasọ́dàkọ̀ ni fún àwọn àtàjẹ́ tọ́lábàtàrà yìí tasọ́dàkọ̀ yìí ẹni kan gbé wá nígbè tafa àyà bìmánà fẹ́ẹ̀lú madi kòmásì mazidu bi arfẹ́yìn tafa àyà táwọn àmì àti ṣáda náà ni ó lé níbẹ̀ mazidu bi arfẹ́yìn ni torí eléyìí wá ní wọ́n máa ń pẹ̀lú rẹ̀ ní pé bìmánà ẹni kọ́bàrún bìmánà kọ́bàrún. خبر بمعنى الأمر خبر بمعنى الأمر خبر ni bẹ́ẹ̀ni pé wọ́n ń sọ ń fún yàn ní làbárì pé tasọ́jà kọ̀ ó ṣe sàárà ìtumọ̀ rẹ̀ ti ni pé lèyàn tasọ́jà ẹ ṣe sàárà o lèyàn tasọ́jà rọ́jùlù kí ẹ̀yin èèyàn ẹ ṣe sàárà mi ń di iná rí i níbi owó tẹ bá ní pé jẹ́ owó di náà mi ń dẹ́rọ̀ ẹ̀mí yìí níbi dẹ́rọ̀ hàmù yìí tẹ bá ní min thawbihi ẹni tó bá ní aṣọ min sa'i burrihi ẹni tó bá ní àwọn alkama min sa'i min tamrihi ẹni tó bá ní sọ́ọ̀yì pẹ̀lú tó bá nílò àbídùn ẹni gbogbo ń tẹ́ bá nílé hatta qala anábì sọ́ọ́ ti di pé walau bi shiqqi tamratin kódà wọ́n bá ṣe pé ẹ̀gígé làbídùn kan lẹ́bàá ní ẹmọ ní pé bó ṣe lè kọ́ mọ́ ni ẹ̀wò níbí kéèyàn jẹ aṣáájú kọmọ ní tí wọn bá rẹ ń tara ní kọmọ ní ní eré máa béèrè nù àbí dáwà nídìí nǹkan kọmọ ní ẹni eré máa sọ fáwọn èèyàn ni ó ti sún bá àwọn èèyàn tó lè sọ fún ọdẹ lómi yóò tún pọ́n lé pé lágbájá lọ sọ fún mi à ah, onínáwó mi wọ́n jẹ́rìí ẹ̀ kọ́ àmọ́ ní ẹni eré ní máa sọ fáwọn èèyàn ni ó sì ní sọ fáwọn èèyàn yíwọ̀n mi pọ̀ òun ti sàrà àwọn gọ́ọ̀mọ̀ pọ̀ àìpọ̀ òǹgbàbára àwọn gọ́ọ̀mọ̀ pọ̀ òǹgbàbára tó ń jẹ́ kó kílẹ̀ àti wọn pé níta fẹ́ fi ṣe lágbájá òun ni ó nídìí owó ẹfun yìí lágbájá ló nídìí kíní ẹfun yìí sọkò sí tó burú ń bẹ ìwọ kọ́ ló fẹ́ lò fún ara rẹ tó ní pé Ànábì sallallahu alaihi wasallam ó dìde fúnra rẹ ló ń gba pé ó yá ó yá ó yá ẹ ṣàánú àwọn ẹni wọ̀nyí ẹ náwó fún wọn ẹ náwó fún wọn. fàjẹ́ arajulun min al tọ́ ọkùnrin kan bá dé láti inú ansar àwọn ará Madina ni bẹ̀sùrọ̀tì káàdà kẹfùhù tààjì zòhàyà tó bá lè gbé àpò kan wá àpò ń bí báyìí kò lè dá gbé gan ó bí kí o di kí o di máa yá jìjìjìjì náà pé ọmọ jẹ ojú ọmọlẹ̀ kó sì gbé jáde nù ó wá gbé níwájú Ànábì sallallahu alaihi wasallam báyìí kọ́lé àjìzà wọ́n ní kò jẹ́ lè dá gbé gan púpọ̀ kò lè dá gbé wọ́n jọ fún àwọn èèyàn náà bá náà bá gbé wá súnmọ́ tàtà bá àìnáṣ ẹni pé àwọn èèyàn náà bá ń tẹ̀lé arákùnrin tí ó gbé àpò owó jáde àpò fígbọ̀ náà ló gbé jáde owó ló kún lẹ́bi owó ẹyọ ló bá gbé jáde táwọn èèyàn náà bá ń tẹ̀lé atara aitu kọ́ọ̀mẹ́ni ní tọ́hánì wọ̀síyáde abáyé ah, pé làwọn èèyàn bá ọba di pé kọ́ọ̀mẹ́ni ń jẹ́ kọ́ọ̀mẹ́ni kéde kọ́ọ̀fù ẹni pé kẹ́ẹ̀fù ni wọ́n ṣe nítorí kọ́ọ̀mù òun náà ni yẹni àwọn kẹsàn àtúnmìnà sọ̀rọ̀ bí àwòrán yìí bí kéèyàn ó di apẹ̀rẹ̀ yẹn abọ́ yìnpẹ̀ kalẹ̀ bí pọ́npọ́n yìnpẹ̀ yìnpẹ̀ kẹsẹ̀ bú kalẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ tó láwọn yẹn bá kó kalẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ oúnjẹ sí rẹ̀gẹ̀dẹ̀ lẹ́lẹ́ aṣọ náà kó lẹ́lẹ́ bákan hatta ra'aytu wajha rasulillahi sallallahu alaihi wasallam. Abdul Amr ó ní òun wá rí ojú anabi sallallahu alaihi wasallam yatahallal ojú anabi wá eh, ojú anabi wá túká ń tàn ìmọ́lẹ̀ tẹ̀lẹ̀kà annahu mọ̀hẹ́bẹ̀tún bí ẹni pé ẹrù pé owó gold ni ti ń tàn yàrá-yàrá-yàrá-yàrá ẹni pé ah, ojú anabi wá ń tàn ràmàràmàràmàrà ẹni pé ńgbà tí ìdùnnú dé ẹ̀hẹ́n ara anabi balẹ̀ ẹ̀hẹ́n ọ̀dà báyìí tẹ̀tún wo bákan náà yẹn ni pé ó bì pé ń jọ́ àbí lára ọmọ ìyá rẹ̀ kan ó gbọ́dọ̀ dé kí ìdùnnú yẹn kọ́ hàn lójú rẹ̀ kí lágbájá ọmọ ìdílé ọ̀hún tọ̀ tọ̀ ọlọ́run kò lè ṣe fún mi. orí adédè á rí pé àfihàn ah, ti máa ń dédè nínú jẹ́ ká mọ̀ pé á ah, ìdùnnú dé á bàrákàlá òkè á tàbárakàlá ẹ̀sìn sọ́dọ̀ ní táwọn sọ̀rọ̀ bá kán bá dùn lára wọn kọ́ra ẹ̀gbọ́n ọmọ ní dìbọ̀ra wọn kí á lọ́wọ́ kọ́ bàrákàlá òkè tó jẹ́ mùsùlùmí gíga nígbà tó wọlé ìdókè pẹ̀lú ìgbọ̀n lọ́wọ́ kọ̀ mí jáde wọlé lọ́mọ́kà lọ́mí ọlọ́wọ́n kò lè sè ah, ah. wọ́n kọ́ dìbò náà pé aláwọ̀ pẹ̀lẹ́ hìn tó wọ́n tún lè ní kílẹ̀ rí dìbò o ìjọ ti ẹ̀ tó ẹ wọ́n tún lè ní dídí àtúrò tó dìbò dídí àkọ́hùn níbẹ̀ nínú uh, àdìsí Anas àdìsí ẹ̀yìn àwọn tí wọ́n lójú ogun káàbù káàbù dọ́tí olójú ogun àwọn sábà láwọn dì mọ́ gàgàdà bàtà lẹ́sọ̀ lọ́wọ́ ìsánàm tó ní àforíjì ọlọ́wọ́n bá dé wọ́n dì mọ́ so òun ni kéèké orí orí kan ní àwọn ọmọ ìyá yẹn kò sí tó burú ní kéèyàn ó kí ó dì mọ́ láti fi ìdùnnú hàn sí i. na fàkọ́lá rasulullah sallallahu alaihi wasallam anabi wa sọ ẹ̀wọ̀n gbà tí ẹnìyẹn di àpò wa gbà tó gbé dé kódà ń bèrè wáyà ni wọ́n ní kálukú jòkó ń kálukú wojú ara wọn ṣé mà tí ẹ bá fẹ́ ṣe dáadáa tó bá kọ́ polongo dáadáa bẹ́ẹ̀ ni tó kálukú ọmọ wúra wọn báyìí tó wọn mọ̀ òkúta ní ọbẹ̀rẹ̀ tó bá rí pé ah, ẹnìkan ti bẹ̀rẹ̀ ó ti ṣíde ah, àwọn ọkẹ́ bẹ̀rẹ̀ ni kódà àwọn àfóhùn bídí àwọn tó bá fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn wọ́n máa ń dọ́gbọ́n ọ̀rọ̀ eléyìí ọlọ́kọ̀ sanu yẹn kọ́ láyà ní kọ́kọ́ forí níyàn ó ní ẹ̀kẹ́lẹ́ kan tẹ́ wá bìnrin àtọwọ́ àbí ńlá tó yóò nìkan tẹ́ fífi ní àtọwọ́ wájúlé ẹ̀rẹ́ nìkan bá dé pàmọ̀dáyí ní pàmọ̀dáyí ní pàmọ́díwù ní pàmọ́díwù báyìí tẹ́lẹ̀ ẹ̀kọ́ òdìdé ara wọn náà yóò dìde o ẹ̀ àwọn ọ̀nà ló àwọn ọ̀nà ló báwọn ìyá ló ti dìde lò kí tọ́ tẹ́lẹ̀ rẹ̀ àwọn ara wọn náà ni wọ́n náwó fúnra wọn tó eh, yóò padà sáwó rẹ̀ padà yóò àdá gue lórí ìgbówó rẹ̀ jùlẹ̀ tí ó ní Kau dah lulus, kúrà kọ́lẹ̀ olómìnira irú àsìkò yìí ẹlòmìnira yọ one thousand ó kàn ni àwọn àmọ́ káwọ́ mọ́ ní kéèké ó ni ah. Kau cuma wọ́n sì cuma bá tujuh wọ́n sì mọ́ bá tójọ tó bá ti yá wọ́n sì mọ́ lè dá ọ̀kẹ́ padà fún un yóò ní ah, ọ̀hán so òun ni pé àwọn èèyàn máa ń retí ta ní sògbà tí anabi sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ yìí àwọn èèyàn jòkó àyìn tó jẹ́ ara Madina yìí wọ́n lọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ báyìí mo kálukú náà ṣe tẹ̀lé nu ibi tá a fẹ́ lò gẹ́gẹ́ yìí anabi wa ni man sanna fil islami sunnatan hasanatan falahu ajruha anabi ni ẹni la ìlànà kan nínú islam tó ti pé ìlànà yẹn sunnatan hasanatan ìlànà tó dáa ni falahu ajruha ẹnìyẹn ò ní ládàá tó dálẹ̀ wọn. wà ajru man amila biha yóò tó ní ládàá tó bá tó fi iṣẹ́ kìnìyàn náà ṣiṣẹ́ mẹ́ńbà àdìyí lẹ́yìn rẹ̀ pé pé òun náà kọ́ ṣe min ghairi an yanqusa min ujurihim shay'un nǹkan kò sí ní dínkù nínú ládàá ti ti àwọn ẹni tán pọ̀ sí rẹ̀ kò ní dínkù àmọ́ lọ́wọ́ tó fóun náà ní dèdè ládàá àwọn ẹni yẹn tọ́ àdìsí wá nìyí àwọn tí wọ́n ń pèpè sí bídíà wọ́n máa ń lò láti fi ṣẹ̀rí kọ́dà àsìkò tó fẹ́ẹ́ dénú tẹ́tù máa gbọ́ lórí rédíò bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mọ́lúdì bídíà wọn. wọ́n ní amọ́lúdì mọ́ńsánà ní ìsìlámù súnà asánàtàn pẹ̀lú bá dá súnà pẹ̀lú bá dá ìlànà kan tó dá kalẹ̀ mọ́lúdì yìí náà ìlànà tó dá ní ah, okùn gbẹgbági orí tó mú àdéhùn yìí wá ní yóò fi yí ọ̀nà pé kèké ń tàn àmọ́ tí kẹ́mọ́ bá àánú jẹ́ ni pípẹ́ rá àwọn oníbẹ̀rẹ̀ àwọn èmi máa ń sọ̀rọ̀ wọn ó lójúgbà tí màá ka tí màá sọ àdéhùn yìí tí mi rántí ọ̀rọ̀ wọn. ipe dákun wọn tó bá fẹ́ ta fáàlì súnà máa lọ lè wádìí ẹ̀rí wọn láti pìnlẹ̀ wádìí nǹkan tó gbára lé láti ìpìnlẹ̀ mọ́mọ́ ní òré o mọ́sánà sí Islam súnà tá a sánà tán ní tó bá dá súnà tó dá kalẹ̀ súnà tó dá kalẹ̀ lélẹ́yìí níta lẹ́bi sọ̀rọ̀ sálàmù ń sọ ni pé ẹni tí yẹni pé súnà tán hasanatan súnà tó dára yẹni pé tí anabi sallallahu alayhi wa sallam tó ṣe ẹni pé sàrà àti sẹ́ni ti ń bẹ nínú ẹ̀sìn kódà anabi fẹ́ káwọn èèyàn ó ṣe é àmúkálukú káràtì arákùnrin tó ń kọ́ ṣe tó jẹ́ ànsọ́rù ń tó jẹ́ ànsọ́rí òun ló wá gbé nǹkan sọ̀ǹtì jáde bó ṣe gbé jáde báyìí làyẹn náà á bókàlùkù náà ṣe ń gbé tẹ̀lé wọn lọ òun làná ni wàá ń bá wí pé bó o ṣe kọ́kọ́ jẹ́ aṣáájú pé kí wọ́n lọ dá sàárà yìí lẹ̀ lásìkò yìí táwọn èèyàn fi tẹ̀lé ọ gbogbo àwọn tó ń ṣe lẹ́yìn rẹ̀ táwọn náà ṣe lẹ́yìn rẹ̀ wọn ó máa ní ládàá lórí wọn ládàá tí wọn náà ìfúnni dínkù so anabi sallallahu alaihi wa sallam ó wá ní wa sanna fil islam ẹni tó bá wá dá sínú ẹ̀sìn yìí sunnatan sayyi'atan ìlànà burúkú kana alayhi wizruha anábì ní ẹnìyàn yóò ní ẹ̀ṣẹ̀ tó dálẹ̀ hun wà wizru man amila biha yóò tún ní ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n bá fi ìlànà yẹn ṣiṣẹ́ min ba'dihi lẹ́yìn rẹ̀ tó pa àwọn kọ́ṣe rẹ̀ min ghayri an min awzarihim shay'un nígbà kan ò sí ní dínkù nínú tí wọ́n náà gbé wá nínú mọ̀lẹ́bí yín wọ́n tó bá dáadáa kúdà kan lẹ̀ ń bẹ̀ táwọn èèyàn náà bá padà wá ń tẹ̀lé ọ pé bí sẹ́ńsẹ́ òun ló wù mí ní tí ó sì dáa bí o ṣe ń gbẹ̀sẹ̀ làwọn tí ń tẹ̀lé ọ náà máa gbẹ̀sẹ̀ àmọ́ wọn tó bá dáa tó dáa kalẹ̀ nínú mọ̀lẹ́bí yín tó epo ṣe dédé ní tí súnà mẹ́sàn-án lọ́sọ́lá mú ní kó o ṣe àbí nínú ìlú àbí ládùúgbò tó pé súnà nẹ́bì ni wọ́n dálẹ̀ tó pé àwọn èèyàn náà wá ń pọ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ báwọn ẹni bó ṣe ń lé ládá ló tún máa gba ládá lérí àwọn tí wọ́n dálẹ̀ kí làdí ti fẹ́ kọ́ wa ni pé kí mùsùlùmí ọ ṣọ́ra kí yàn ṣọ́ra láti máa dá ìdákúdá lẹ̀ àbí láti máa rin ọ̀nà tí ò dáa torí pé kí ni táwọn èèyàn bá ti tẹ̀lé ọ àgbákò tó dé sínú tó bá ń dá ṣe àgbákò rẹ̀ mọ níwọ̀nba díẹ̀ àmọ́ tó bá ẹ̀kọ́ àwọn èèyàn bá ti ń tẹ̀lé ọ lérí ẹ̀ tọ́ àgbákò ti ń tàrà ọkà mẹ́nu ti ń di ńláńlá sórí táwọn bàbá ń ṣàlàyé wọn wá ní tábà ń sọ pé ọ̀rọ̀ nípa súnà súnà kẹ́mi tó ń pè ní súnà tó sẹ́yìí à súnà burúkú ìlànà burúkú òun náà máa ń pè ní wàyí ẹlẹ́bẹ̀dà òun ní bẹ̀dà ẹ̀tọ́ bá ti dá bẹ̀dà kalẹ̀ ó dá ìlànà tí ó dá kalẹ̀ lọ. tó fàáyé súnà tó wà á yẹ sẹ́yí àti nǹkan yẹn aburú ni wọ́n máa jẹ́ níbi tí àti dákalẹ̀ wọn kódà wà ń ìsàkísánà ha sọ̀hìbù kódà sọ̀hìbù ha kódà tó ẹgbẹ́ tó ní bí wọ́n sọ pé nǹkan tó dábà ni àyìn ẹ̀ wò mòlúù tá a dálẹ̀ yìí ẹ̀ rí ni mòlúù ni náà dáa àníta nàbí ṣe é tàbí ọ̀nà sáwọn sọ abẹ́ ṣe é sáwọn tábì yìí ṣe é títàbí tábì ṣe é ó mẹ́ pé gbogbo ẹni tí bá ń ṣe mùlúdù ẹni tó dáálẹ̀ ẹni tó dáálẹ̀ yóò mọ gba ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ tí tí ó fi jọ́ gbìyànjú àkìyàmà ni torí gbogbo àwọn tí wọ́n ń ṣe wọ́n gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí pọ́lọ̀ wọn bọ ọ̀ràn wọn ànábì ọ̀ràn wọn àti ń challenge ní àtijọ́ yìí kẹ́ bá wá ibi tí kúránì wà tó ti ní ẹsẹ̀ mòlúdì ẹ wá àdìtà nábì wà tó ti ní ẹsẹ̀ mòlúdì ọdún léyà ń bẹ nínú àdìtà nábì ọdún àwẹ̀ ń bẹ nínú àdìtà nábì ń ti fi mòlúdì sí níbo ló ti fi Laylatul Qadri ọdún rẹ̀ sí níbo ló ti fi sí à ń bí ayẹyẹ rẹ̀ níbo ló ti fi sí ayẹyẹ múlù níbo ló fi sí ayẹyẹ ọdún nìkan ọdún lé àtọ̀dún àwẹ̀ gbogbo àwọn ọdún tẹ̀ ń ṣe hijira ayẹyẹ rẹ̀ dà kájẹ̀ tó wá sọ ayẹyẹ for January ẹ kájẹ̀ wá tó sọ yìí o tí múlù nìkan làwọn tó kọ̀ bá mu yìí wípé kò sí nínú lànà nẹ́bí sọ̀rọ̀ sọ́nà ẹ bá wa bí wọ́n bá pẹ́ ìsìn bá ní alágo mélòó ni mòlúdì tẹ̀ àárọ̀ ni àbọ̀sán àbálẹ́ irú ẹ̀sìn tí ọ̀la síkò owó rèé ẹ bá wa bí wọ́n bó wọ́n ṣe ń ṣe é ẹ bá wa bí wọ́n wọ́n tó ń ṣe mòlúdì bó wọ́n ṣe ń ṣe é àbí ẹ̀sìn ẹni kẹ̀yìfìyà ni ẹ̀sìn ẹni bá ṣe máa ń ṣe é ẹtí máa ń níbà dé ń tẹ́ ní tẹ́bá dé Sudan tẹ́bá dé wọn tó ń ṣe mọ́lúdì àwọn gé wọn ṣe kéèkì lọ gbá aláwà náà máa ń pè é àwọn balẹ̀wà táwọn ń jẹun táwọn awúta máa ń ṣeun wọn ṣe lọ yóò wọn fẹ́rẹ́ gẹ́gẹ́ mí lè fẹ́ tó bí odidi mọ́tò ó ti kalẹ̀ wọn làwọn ń gẹjẹ oríṣiríṣi tẹ́bá dé Nàìjíríà ẹ̀ lè rírú ẹ̀ lákòrò ẹ̀sìn wo ni a nì mọ́lúdì náà sì ní ìjọ kan péré làwọn ti máa fi ń ṣe àwọn àfáàsùn náà tó ń takò wọn bẹ̀ náà níjọ́ kan gbogbo níjọ́ kan náà wọ́n fi ṣe ẹ̀yìn mòlúrí oníjọ́ wọ́n ṣe fá láti rọ̀bílẹ̀ wà lójúnú odinu ṣàbánu kọ́dà bí ràmùdánù kọlẹ̀ lómi òde tiẹ̀ ẹ̀rẹ́ sí tẹ́sìn náà ẹ múra sí àjọ pàdé wájú ọlọ́run a ní tẹ́ bá dálẹ̀ tí ò da ẹ lọ lè pátì ẹjá òkú ń bẹ̀ yìí gan nílọrin ọmọ nígbà tó mọ̀ bẹ̀rẹ̀ àbí abáyé ẹ̀dáhùn rẹ̀ àbí abáṣọlágbẹ̀rú ṣe mọ́lúdì rí táàkùtì ṣe mọ́lúdì rí bàdíndé ṣe mọ́lúdì rí jọ́ngọ́lọ̀ ṣe mọ́lúdì rí abáṣàrùmí ṣe mọ́lúdì rí ẹ máa dáhùn wọn ọmọ nígbà tó máa bẹ̀rẹ̀ rẹ̀ ẹ dákun ẹ bá dáhùn àbáwọn yìí wò rí tíra àbí wọn jágun owó ń ti wọn ni àwọn òsì mọ̀yán múlẹ́rú àwọn mọ̀yán múlẹ́rú òun ní kí Ànábì sallallahu alaihi wasallam ní tí Ànábì bá tí ò sí nú ẹ̀sìn tẹ́ ẹ bá ti sọ́dẹ̀ tẹ́ bá lẹ́yìn tẹ́ ra lónìí sí ẹ̀hẹ́n tí eré làwọn ń ṣe pẹ̀lú mọ́lúdì táwọn wíyọ kìí sẹ́gun àwọn tí wọ́n bẹ̀rẹ̀ èrí eré lọ́tọ̀ kí ìranù yìí tẹ̀ sórí ẹ̀rí rẹ̀ dà títẹ́ ẹlẹ́pẹ̀ lẹ́sìn wọ́n yá ìranù dà ma khalaqnakum afa hasibtum annama khalaqnakum abasa ṣe ẹ̀rù so kò síbi tẹ fẹ́ wọ̀ ṣẹ́ ti gbà kò síbi tẹ fẹ́ wọ̀ so òun ni pé ní tí ọlọ́run bá ti sọ táwọn ẹbí ọba ti fún wa nínú ẹ̀sìn lágbàjẹ́ ká já ọkùn bẹ́ẹ̀ aburúlá ńlá ni so bákan náà súnà kan wà bẹ́ẹ̀ tó ń pè ní súnà tàn hasana súnà tàn hasana yẹn wọ́n máa ń pín sọ́nà méjì wọ́n ní súnà yìí súnà dáadáa yẹn òun ni kó jẹ́ pé ntẹ́nìkan ti ntẹ́nìbí ti ní á ṣe tó pé ìwọ lọ́wọ́ akọ́kọ́ champion ti ṣe rẹ̀ òun ẹ bí irú bí ti ẹni tó ṣẹlẹ̀ ní èsì ta yìí nígbà táwọn èèyàn lọ́ra òun ló kọ́kọ́ lọ́kọ́ ṣe ẹlẹ́kẹ̀kì sunnata hasana nígbà míì òun ni kó tún wá lọ́nà tó ṣe pé òun ẹni yẹn gangan ló yẹ kíní yẹn kíní yẹn ti kú kíní yẹn ti kú yẹn pé sunna nẹ́bì ni àmáwọn èèyàn ò rántí rẹ̀ mọ́ wọ́lọ́wọ́ ní pé àǹkà ah, máa ń bẹnu sunna nẹ́bì sallallahu alaihi wasallam irú yìí tí Umar ayé ìgbà tó wà ní kọ̀dífà òun náà ni kìyàmù rọ̀mùbọ́n nígbà ìrún aṣáámú nínú ààwẹ̀ Ànábì sallallahu alaihi ti kọ́kọ́ kiri lẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kẹta ìgbà táwọn èèyàn pé Ànábì ọ̀jáde fún ọmọ àdéhùn ẹ̀rọ mẹ́nu bọ̀bọ́ yìí Ànábì bà mí àǹtó kí yẹn o kó mo yẹn lérí Ànábì ni náà sọgbà tó wá dáyé Abubakar náà sílẹ̀ bẹ́ẹ̀ gbà tó dáyé Umar Umar wá wọ mọ́sálásí orí táwọn èèyàn ń dànù kí lọ́tọ̀ tó wá ah ó wá rántí pé àsìkiri ah, ìláyé ànábìrì ọwọ́ náà yá ẹ papọ̀ ọwọ́ yẹn ọba yìí ká wọ́n ní kó máa ṣe ìmáàmù fún wa ọ̀rẹ́ ọmọ àìmọ̀ máa wọ́n ní kó máa ṣe ìmáàmù tó náà lànàbí náà ni Umar wá sọ pé ní ìmọ̀tòl bẹ̀rẹ̀ àìtú àwẹ̀ ah n tí mo yè yìí ọ̀dà púpọ̀ pínpín tánàbì ti ṣe síwájú ni mo tún wá yè tó lápèjúwe pé wà láàrin ìlú kan àwọn èèyàn wọn ọmọ kan ti ń jẹ́ nesosac wọ́n lọ́wọ́ sọ pé ah nesosac máa bẹnu súnà wọ́n lọ́wọ́ ṣe fún wọn ò pé ẹ̀wù mọ́tí máa ń lò ní ọmọ ní ládàá lọ́dọ̀ àwọn tán bá wù ọkọ̀ ṣe ó ṣe ìyá oyè súnà ní ń jẹ́ báwọn àmọ́ tánàbì ò ṣe tí ọmọ ẹ mọ àwọ̀ ẹlẹ́mìlì máa wù pé ah bó lẹ ṣe mọ̀ pé kíní ni tẹ́ nínú bá nínú ẹni tó wà lówó ní muslim ẹni pé àdéhùn yìí a ní rọwá o muslim muslim ló gbà wá kí ẹ bá lọ léwò kí o tó wá wo báàbù tó tẹ̀lé gangan àdéhùn ni wà wà mí àbúrò náà ló gbà wá anabi ni man da'a ila huda man da'a ila huda wọ́n bá pèèyàn sí ìmọ̀nà ọlọ́run kan àti ìmọ̀nà anabi sallallahu alaihi wasallam kana lahu min al-ajr misla ujuri man ó ní ládàá bíi ládàá tẹni tó tẹ̀lé ọ̀nà ni wa khairul huda huda Muhammad sallallahu alaihi wasallam ìlànà nẹ́bí òun sì ní ìlànà ẹnì kan ò lè dá ìlànà mà pé ah kìíní ìlànà ni ọ̀nà mà ni àbí kò tẹ̀lé súnà nẹ́bí omi pẹ́ẹ́n tó bá yẹ súnà nẹ́bí náà ni àdìsí yìí ń sọ. ànábi wa ni láyé kúndùn dhalika min ujurihim shay'an nǹkan kan wá ní dínkù nú àwọn tí wọ́n wọ̀ ọkọ̀ ṣe òun bó ṣe ní ládàá wọn ló ní ládàá wà máa ń dà á ìlà ọ̀bọ̀lá àlàkùn anábìyàn tó bá pèèyàn sí àánú ẹ sì mọ̀ pé kúlò bídà àìtín ọ̀làlà bídà lánà wọn tó bá pèèyàn sí bídà kánàbí ò ṣe anábì ní kánà alayhi misla àfẹ́mi máa ń tẹ́lẹ̀ àrùn yóò tún máa gbẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ táwọn ti ń tẹ̀lé òun dèdè ẹ̀ṣẹ̀ táwọn ti ń tẹ̀lé bá tún gbà níbi wọ́n tó kọ́ fún òun náà kọ́lọ́n kọ́ mọ́ṣá sànú wa àti kọ́lọ́n anábì sọ dípé láàyè ń kóso záàlìká min àtàmì ìṣe ìhàn kódà nǹkan kò ní dínkù nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ẹ̀ṣẹ̀ táwọn tó ń tẹ̀lé ẹ̀ṣẹ̀ wọn ò ní dínkù déédéé ládàá náà wọ́n tó wá tó máa ó tó máa gbà á tòun ni pé gbogbo wa ń yẹn dákun ẹ jẹ́ ká wo ohun tí a ṣe lé ayé tí wọ́n bá ti kú ọ̀tán ẹni tí ń ja súnà lógun gbogbo àwọn ọmọ rẹ tó ń kọ́ táwọn náà bá ti ń ja súnà lógun táwọn òkè bàbá wa ti máa ń ja lógun nu òun ṣe àgbákò sí iwájú ọlọ́run òun dáràn sí iwájú ọlọ́run ọ̀dà lè kéwú kalẹ̀ ọmọ olùkọ́ gbádùn lé ayé ọmọ kẹ́lò ní ọmọ sọ̀rọ̀ lérí rédíò ó pé níwájú ọlọ́run tó ní tọ́rọ̀ lé gbé program kalẹ̀ sí pé fẹ́ ja súnà lógun wàláì ó jèrè ara rẹ̀ lógun ni ó ja ìgbésí ayé rẹ̀ lógun ni tó ní pé kí ni tó bá yánú àwọn ọmọ rẹ̀ gangan tó ń kó lọ bí kan wá máa takò súnà tó ń kó wọn lọ lágbára káàkiri wọn àwọn gan ń bọ̀ wá takò ọ́ torí gbogbo wọn nu súnà ọlọ́run ní kọ́lọ́ wọn bèè tẹ̀ kèé tẹ̀ kèé ran alábòsí lọ́wọ́ kèé ran alábòsí lọ́wọ́ inú wọn gan ọlọ́wọ́ padà yàn tí ọ́ tó wá dúró tí ọlọ́run wọ́n ti ti ń dúró tí ọlọ́run láti ti gan tó òun ni pé kí ó kálukú kí òun ní oṣù kalẹ̀ pàtàkì lọ́wọ́ aláyà tí bá ń rìn lọ́nà kéwú kí ló lọ́nà kéwú gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ torí pé kí ni ní tó bá ṣe kalẹ̀ ló ló le jù o ẹlòmíín tí òjò yí padà dì sí ní táwọn afáwọn á ṣe yóò máa gbẹ̀sẹ̀ ní táwọn afáwọn olóyún tó máa gbẹ̀sẹ̀. كل دا فاشين دا فاشين دا فاشين تو تي باب سنن النبي صلى الله عليه وسلم كل كما شاء ابو قال هو ايش يعني كل ابو ليس هو دوائر صحن كما يشوف ان شاء الله السلام عليكم ورحمه الله Leo unawai What is the meaning of this hadith? La'ana al-Nabi sallallahu alayhi wa sallam Man mastala bil-aywani Then, can we eat Christmas food due to severe hunger? The Salah College, the an imam that does not place his hand on his chest. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم. حديثي حديث الذي عن النبي من من سلب الحيوان ìtumọ̀ rẹ̀ ni pé anabi sallallahu alaihi wasallam ọ̀là náà ẹni tó bá máa ń fi dábàá tọ́wọ́ masala bil hayawan tó kí yóò gbé dábàá síwájú àbí ṣe rájá tó lọ ní ìwé kò ká fọ ní ojú tí wàá ta ni ọba kí wàá lè mọ̀ pọ́ àbí ẹ̀ṣẹ̀ rẹ̀ nìkan sànàbí ni ìdúró ọlọ́run bá tó lágbára ni tó kò dáa ní hadith ń sọ ni láti bí náà àwọn afáàtò máa ń lò fún àwọn tó máa ń fi ẹran jà náà torí ìnira tẹnìyẹn náà kó bá ẹran àbí dábàá kan irú ẹ̀ náà lẹ́yìn náà kó bá àwọn dábàá tó ń bá ara wọn jà wallahu a'lam ẹlẹ́kejì òun náà ni ọ̀rọ̀ nípa oúnjẹ ọdún àwọn tí wọn kì í ṣe mùsùlùmí àwọn yahudi àbáwọn nasara nǹkan christian àbáwọn jew kọ́mọṣọdún kọ́ wa ṣe oúnjẹ tó ẹ̀rí wà nínú ayọ̀ al-Qur'an wípé wa ta'amul lazina utul kitaba hillun lakum wa ta'amukum hillun lahum oúnjẹ wọn àwọn tí a fún ní tíra yẹn pé alùpùpù sábà àwọn Yahudi àtàwọn Nasara àwọn Christian àti Jew náà ní jẹ bẹ́ẹ̀ tá yóò fi já yé tí yóò fi parẹ́ àwọn náà ni wọ́n máa jẹ bẹ́ẹ̀ tó oúnjẹ wọn ọlọ́wọ́n bá ní ẹ̀tọ́ ni Ibn Abbas wà kìí sóúnjẹ lọ́wọ́n bá ń wí ìmáná dàbà ẹ̀ṣọ́ òun ẹni pé nǹkan tí wọ́n bá tán bá ń sọdún ìjà lè jẹ́ tó ẹ̀sìn òsínà wa ìtara ìjì sẹ́sìn làákà ìjì sẹ́sìn bóyá ni pé àdín lè tẹ̀lé ẹ̀rí ẹ̀sìn pẹ̀lú ẹni ẹ̀sìn ẹ̀rí ni bí àyà Kùránì ti sọ ni hadith Ànábì sallallahu alaihi wasallam àwọn afáwọn kò sí tí ó jọ bẹ́ẹ̀ nípa pé bóyá àwọn kan sọdún àbí wọn sọdún àmọ́ ó ṣẹlẹ̀ láyé àwọn sàhábà ó ṣẹlẹ̀ ní ayé Aisha ó ṣẹlẹ̀ ali tó àmọ́ irú títí aisha radiyallahu anha wọ́n ní pé àwọn kan bẹ ike wọn wá bí aisha ike táwọn kan bá wá fún àwọn tí wọ́n ń ṣe ọdún nehruz tí wọ́n kì í ṣe mùsùlùmí tó ń sọdún wọn tó wá fún àwọn ní nǹkan ọdún tó ń fún àwọn ní ẹ̀bùn ọdún kó ṣáwọn lè gbà aisha radiyallahu anha ó ní ẹgbàá tó bá ṣe pé bá ń ṣe ó ní kulu min ashdarihi illa dhabaihahum ó ní ẹ máa jẹ àwọn nǹkan tó bá jẹ́ nǹkan èso tí èsì pé nǹkan tí wọ́n pa fún mi pé bóyá èso àìbóyá nǹkan tó sábà bò ní tí èsì nǹkan tán dú Aisha faramọ́ báwọn radiyallahu anha tó bá kan náà ẹ̀yìn àìlì náà àwọn kan náà mú wá fún bẹ́ẹ̀ náà nǹkan tó jẹ́ nǹkan tí kò fi ń ṣe nǹkan tí wọ́n pa ọgbà ní ọwọ́ àdìsí kan wá ń bẹ nínú ẹ̀yìn Ghayatul Maram غاية المرام في تقريب أحاديث الحلال والحرام للشيخ الألباني رحمه الله حديث كوا أمبي أبو درداء يوبا نانيا ورعيش لسي àwọn èèyàn wá bá Abu Darda wọ́n ní pé àwọn kan bẹ inna li jiran nípa àwọn ní àwọn aládùúgbò tó ṣe pé wọ́n dábàá ṣú lìkànnà ìsìn wọ́n pa ẹran láti fi ṣàjọ̀dún chọ́ọ̀chì wọn wọ́n pa ẹran láti fi ṣe wọ́n ní anáàkúlùmí sáwọn lè jẹ́ ń bẹ́ẹ̀ Abu Darda yìí ní Eh, afwan afwan oní oní allahumma afwan oní ah káì fúnà mọ̀sánù wa o lẹ́yìn pé rúbẹ̀rẹ̀ wòlé à ń bèrè lọ́wọ́ mi yìí ó ní ta'amuhum ó ní alaysa qala Allahu ta'amuhum hillu lana wa ta'amuna illu lahum ṣé bọ́lá ń fi sọ́nu kùránì ipe tán bá pa ẹni jẹ́ ǹdẹ́yìn náà bá pa àwọn náà lè jẹ́ fàákàrà fàámọ́rọ̀ bí akìlì yìí ọkùnrin aláṣẹ pé ẹ jẹ́ ó mì pé pẹ̀lú àwọn ẹ̀rí yìí kò sí nǹkan tó burú níbẹ̀ nípa kí èèyàn jẹ nǹkan tó bá fún yẹn nínú ọdún àmọ́ ọ̀gbọ́dọ̀ kí wọn ọ̀gbọ́dọ̀ kí wọn pé ẹkú ọdún pé àwọn kan ní bíṣù àmọ́ kan ní kóòkì àbí àjẹ àbí kí nìkan tó bọ̀ wọn tẹ́tà jẹun kò lè mú ọ̀rọ̀ méjì ń bẹ̀ kíkẹ́ àwọn mí ni kọ́mọ tó bá pa tó àmọ́ kan ní gbogbo àwọn eléyìí wọ́n á wọ̀ pé àá ah, ó ti gbá tọ́lọ́ wọn lọ́kàn sọ́nà ni pé ah, ẹ ṣeun o ẹ ṣeun ẹ kú náwó mọ́tò pé ẹ kú ọdún tòun tí ẹ̀rí bá ní kí o dúró náà lèèyàn rà dúró síbẹ̀ tòun tó bá ti yọlẹ̀ èèyàn yọlẹ̀ náà ni tó kọ́lọ́mù bá kó kó ṣàánú fún wa tó wọ́n lọ ọ̀hún àìlẹ̀ lẹ́yìn ẹ̀ńtẹ́ bá ẹ̀ńtẹ́ bá rẹ̀ tó lówó ọ̀jẹ́ ń tòun bá ti lówó ọ̀jẹ́ kò kọ́ á ní kí lọ́ọ̀ jẹ́ fún ah, kọ́nà tó bá jẹ́ gan ló ní ọlọ́rẹ́ lọ́lẹ́rì sẹlẹ̀mílẹ̀ àmọ́ ní ọdún yẹn tí ọdún kìíní ni kò sí lọ́kàn ásàrù la kó kalẹ̀ fún ọ yìí àbí o sì rí ásàrù kan wá pé bóyá ẹnìkan àlẹ́sọ̀lọ́ kọ́nà ẹ̀wù gbà tí ò ti ẹ̀ sọ́dún gan tẹ́gbẹ́ àwọn Yahudi máa ń gbé ẹran fáwọn nàbì sọ̀lọ́ ọ̀sọ́lá àlẹ́ yóò sì jẹ́ ẹ̀ afọ ewúrẹ́ wọn àbúrò yóò sì jẹ́ so bẹ́ẹ̀ náà ti wá ni kò ṣe nǹkan kan níta tó ń fa ni pé ẹ bóyá ó ti àsìkò ọdún àbí kò ti àsìkò ọdún àbí wọn ọ̀pá nítorí kíní kan ọ̀pá nítorí kíní kan tó náà sì ní àwọn àṣàrò tí akọ́wá yìí wallahu a'lam náà ẹlẹ́kẹta òun ni ìmáàmù tí kò kí ń ká ọmọ yà kí ọmọ kí òun lẹ́yìn rẹ̀ kí ọmọ rẹ̀ tó ń ká ọmọ yà kí ọmọ lọ́bẹ̀ lọ́bẹ̀ kí òun. sọ pé ìmáàmù òun bá mọ̀ tó sa gidi tó lóun ní ká ọmọ yà tó ń ẹni ẹni ìṣẹ́ ní òun gbé kí òun lẹ́yìn rẹ̀ òun tó dáwọ́lẹ̀ tó ànábì òní àdáwọ́lẹ̀ ànábì ọ̀dáwọ́lẹ̀ kírun rí ó bí pé tí n bá rí mọ́mù tá a bá rí mọ́mù tó káwọ́ lérí nìsín náà sáṣẹun lẹ́yìn rẹ̀ ni ànábì ká mọ́yà ànábì káwọ́lẹ̀ ànábì ká dérí náà ọ̀dà òun wákàtí ẹlẹ́ ọ̀hún èrí lòun ká sí àbọ́ká pọ̀nyìn ẹ̀fọ́ yóò ní wàhálà láti kírun lẹ́yìn rẹ̀ tó wallahu a'lam. Assalamu alaikum. Wa alaikum assalam ṣé èèyàn lè pàkájà lọ́wọ́ láti. Eh, ẹ ah! ẹ má kàn á ẹ sì ń kan kìíní yìí kò ní í sùn yìí. ṣé èèyàn lè pàkájà lọ sí mọ́ṣáláṣí kírun. Eh, ọlọ́run bá aṣọ nìyẹn wọn wò lọ mọ́ṣáláṣí tí ò bá láṣọ pípé tó ní náà nù. لا يكلف الله نفسا إلا wus'aha tó àmọ́ kí ọlá sọ wá nípa kájà lọ mọ́tàlá ṣàbà ọlọ́run ní ẹwọ́ ṣọ lọ sí mọ́tàlá ṣe bá ń lọ tí wọ́n lọ rọ̀ àìlẹ́. lábẹ́ tó lè yí sẹ́yìn lè wà bára tó gbogbo ìbáru kọ́ máa bá yóò dá. irú yìí wọn ẹ̀sìn bá àwọn pè kí ọwọ́ ṣọ gbogbo ìbàdí ọmọ hàn kọ́ bá mu òhò ni lèèyàn wà àbí gbogbo abonú ọmọ hàn lẹ̀ kọ́ bá mu àbá ẹ̀hẹ́n àwọn ẹlòmíràn ti máa ń wọ ṣẹ́ẹ̀tì kírun fẹ́ pàkíyèsí wọ́n wọ jeans tó yẹ pé yóò máa ṣó ìbàdí wọn bẹ́ẹ̀ náà ṣẹ́ẹ̀tì wọ́n wọ̀ náà kì í ṣẹ́ẹ̀tì tó balẹ̀ tó bá rúkú ẹ máa rí gbogbo ìbàdí ọmọ hàn èèyàn onírun ọ̀ torí òhò ìbàdí òhò ní tí ọ̀gbọ́dọ̀ máa hàn lórí irun ṣẹdá kan jẹ́ ká kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àtàwọn ọmọ ṣẹ́ẹ̀tì ní ẹ̀ pọ̀ gan fúnra láwọn àtàjẹ́ bọ́dà náà ẹ̀dá kan òṣìṣẹ́ tẹ́lẹ̀ àwọn ṣẹ́ẹ̀tì kéwọ̀ tí ó balẹ̀ tí ó tó bá kan náà sòkòtò náà tí ó sùn sókè tí òun ṣe pé bóyá bàjẹ́ ọmọ wa yọkalẹ̀ tí yẹn bá ti rò kú tó wọ́n lọ wọ́n á lọ. oníbẹ̀rù tó lè pé sáyé sí òkúta òkú sí. tó bá jẹ́ pé òkú máa ń lé bùkátà síbẹ̀ bóyá tó ṣe pé bóyá ìgbà tí ó kú láti ló kankan kan gbé bọ̀ sọ̀rọ̀ àbí nǹkan tó lè gbé ó ti rún wọn kò sínú pákó sọ̀rọ̀ ẹ̀ ní ẹ̀ wọ́n ti ń papọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n lọ ọ̀rọ̀ àìlẹ̀ abẹ́ńdé kó jóná pípé wọ́n kò sínú pápá pẹ́ láti sí àyíká lọ ní oníkan tó máa ń pípé ẹgbẹ́ ẹgbẹ́ kúrò àpò lè ní wẹ̀ ní wọ́n ní ọlọ́wà kó ṣàmùtò ọmọ ọ̀rọ̀ àìlẹ̀. ìwé ìrìn lọ́wọ́ yìí ẹ jọ̀ọ́ sínú tó ní àlùfẹ́ láwàárí ọ̀sánlá máa ń kí ìrùn jímọ̀ síwájú kí wọ́n tó sùn wọn kìlá ní òsìkọ́sẹ̀ lọ́dún òpèrú lọ́gbẹ̀dọ̀ ìdájọ́ ẹ̀ ní àárọ̀. na ṣe rí àwọn ẹ̀dẹ́ta náà sọ̀rọ̀ ọ̀yọ̀sánná kí èèyàn bá súnmọ́ àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ṣàlàyé rẹ̀ fún yàn ìlòkulò lèèyàn máa lò pẹ̀lú àdéhùn náà yìí ó sì dáadáa kú dáálẹ̀ ó sì lọ́bẹ̀ ti súnà náà yìí. tó bá sọ pé kọ́bùlà zawal pé sọ̀rọ̀ àtúntò jùmọ̀ àkọ́bùlà zawal kọ́ na sọlátù jùmọ̀ kọ́bùlà zawali ìyẹn ni pé tó bá lé kọ́bùlà zawali yẹn ni pé kóhùn tó yẹ ni wọ́n ń wí wọn ò ní làárọ̀ kóhùn tó yẹ bóyá bí aago méjì láàbọ̀ kí ló dé ka fatawa ṣètò tèmi wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí síbẹ̀ ṣètò bí n bá dín náà náà sọ tó bá ti ní pé sọlátù kọ́bùlà sọlátù jùmọ̀ kọ́bùlà zawali náà máa ń pè sí zawali ní àárọ̀ kọ́bùlà zawali lápá àárọ̀ kọ́lá sí táìmù dùn ha tó kàtẹ́ wá wí bẹ́ẹ̀ ewu wa ni anabi sallallahu alaihi wasallam òun là anabi máa ń kí ewu làwọn sọ̀hábà rẹ̀ máa ń kí ó sì jẹ́ pé gbogbo ní tí ọ̀sán máa dá kéke yé yé yé náà ni wọ́n máa ń wájú nídìí súnà anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi àwọn túnà kárí ni anabi sallallahu alaihi wasallam yìí ti máa ń kí ẹ̀rọ tó pọ̀ jù òun náà ni wọ́n ní tí bàdà zawali ni tí òun bá ti yẹ kásìkò àyíká ti wọlé fúlàlẹ́ ìmọ̀ ìkéjọ́ wọn lọ́pọ̀lọpọ̀ náà lọ́pọ̀ jù náà lànà bí kí kú náà làwọn sọ̀rọ̀ bá kí náà làwọn bá kiri kí náà ni tó gẹ́gẹ́ bó jẹ pé sòkòtò anábì sallallahu alaihi wasallam ní sòsáàkì ní sábà máa ń lójú ọ̀dà àwọn tó fẹ́ délé ilé kí ló dé tó lo fókàl kàbé níjọ kan kò mú sòkòtò rẹ àbá sọkọ ọràn kó wá wà ní òkè kókó ẹsẹ̀ rẹ kó má jẹ ní sòsáàkì kẹ́ni kí ló dé kò ní anábì náà máa ń lò bẹ́ẹ̀ gbà mí ẹ kò lè ṣèyí òun náà kò ṣèyí òun náà níjọ kan so lẹ́yìn náà tánàbí sallallahu alaihi wasallam tó bá máa ń ṣe jù nínú ọ̀rọ̀ ẹ̀sìn òun ni lẹ́yìn náà àkójọ àwọn tó ṣe léyìí gan gbọ́yé qabla zawal kìí ṣe pé lọ́sọ̀ọ́bà ni wọ́n ń wí kìí ṣe láàrọ̀ kìí ṣe láàrọ̀ náà ń wí òun ni pé bóyá bí aago mé bírú àsìkò yìí nìsín kí wọ́n kí wọ́n aago méjìlá àbọ̀ náà ni wọ́n wí nìyẹn tí wọ́n lọ àìlọ́ tẹ́bátìlọ́lẹ̀ ẹgbẹ́ ìrògbò ẹ̀ náà rẹ̀ tukutu wọ́n ní kẹ́ káwọn ràǹkúmí tó lọ lè mú mi kálọ̀ sí kíní kan eh, táìmù làwọn ràǹkúmí máa mú mi ẹ̀dàkùn táìmù náà mú mi sílẹ̀ àárọ̀ làwọn ràǹkúmí máa mú mi tó wú àwọn tẹ́lẹ̀ náà kó yàtọ̀ àánú fún wa mo ní pé yàní tó bá ní pé ẹsẹ̀ fẹ́ kírun kọ́bùlà zawal yóò jẹ́ pé síwájú kóun tó yẹ níwọ̀n bá díẹ̀ yẹn pé nìyẹn yára kí ìròyìn ẹnì kejì pé lọ́wọ́ àárọ̀ àbágun mẹ́wàá àbágun mẹ́sàn-án àbí ìròyìn ìwọ́n lọ Assalamu alaikum warahmatullah. ìbéèrè ilé báyìí ẹ dákun gbogbo tí wọ́n sọ pé anátọ̀lá ọ̀sọ́lám kìí pẹ́ lórí kútúbà lóòjọ́ jimá ju bí ìṣẹ́jú márùn-ún lọ. ìwọ ni ìmọ̀ ń gùn kútúbà egun èmi ò tí ì wá rí oníṣúná tí máa ń ṣe tayọ bàbá tẹ̀sílérí so owó rẹ̀ ṣe jẹ́ màsálàmù sẹ́rí kútùbà nẹ́bí sọ̀lọ́ rẹ̀ sọ́lá ẹni tó bá sọ pé ní ìṣẹ́jú kan ní òpùrọ́ ni ètò challenge tó ń kó mú bí tán ti ní ìṣẹ́jú márùn-ún ni wá kó mu wá kó mu wá kó dàpọ̀ tó tọ́ lọ́rùn tó pé kútùbà nẹ́bí kejì gbé kótó anẹ́sọ̀ ọ̀sán kótó bá ní o pé sọ́wọ́ tó kó ń bẹ̀rẹ̀ àwọn ti ha àìmọye àwọn súra àwọn onípínpà míì súra ìlànàbí ọkàn kà táwọn ti ha láti bẹ̀. so n tí sì ń jẹ́ bá òun náà ni pé n tó ṣe lálàyé fún àwọn èèyàn tí wọ́n gbọ́ ní tó ní í ṣe pẹ̀lú ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba àbí àgbóyé nípa ọ̀rẹ́ sí wọn àbí láti pàkíyèsí fún wọn nípa nǹkan kan so kó wá ṣe pé iye ìṣẹ́jú kan ni kó ń tọ̀ wọn mú wa dákun ntọ́kẹ́ wa nù ẹ̀rí ni pé anẹ́sọ̀lọ̀ sọ́là pé kútúbà rẹ̀ ò kí ń gùn irun rẹ̀ ní máa ń gùn tó di báwọn tó bákan náà sì ní kí wá ṣe pé kí wọ́n á ṣe kútúbà kó wá ní àlà àmọ́ tó kọ́ wa mẹ́rin ni pé á ah, tí kì báwọn èèyàn sọ̀rọ̀ tí ń sọ láàrin bóyá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lákọ̀ọ́kọ́ àbí ìṣẹ́jú mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì tẹ́bí kútúbà lè ṣì ní so ẹlẹ́ẹ̀kejì náà ní bóyá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún so irun náà bí ìṣẹ́jú mẹ́wàá ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni so kò sí kò sí àlà fún un so inú tábìlì kan máa ń ṣe níbi ìrun juma oníke máa ń ké suratul ala títí máa ń ké suratul al-ata ala al-insan al-ataka hadithul ghashiya tó bá kan náà ńgbà míì ó sì máa ń ké suratul juma àbí kó sì ké suratul munafiqun tó bá nàbí ṣe máa ń ṣe níbi ìrun juma níbi máa ń kànú àmọ́ pé ìṣẹ́jú kan náà ni àbà kẹ́ni wọ́n mẹ́rin wá kọ́mẹ́rin wa tó lẹ́yìn náà wá ní bíbí àtòhun tẹ̀ tó wá dálẹ̀ gan mọ́ gbọ́ ni o wọ́n tó bá tó bá ké kútùbà ní yorùbá tán ní pẹ̀lú lárúbá tán tó bá kírun tán bẹ́ẹ̀ tó wá bẹ̀rẹ̀ àlàyé kíkẹ́ àlàyé kútùbà tá a ṣe à òní ń gbọ́dọ̀ àtàwọn máa ń ṣe yìí o pèrè kútùbà ò sí kò sì sí after kútùbà náà kò sí pé kán tó ṣe kútùbà ń tà ṣe ní lẹ́yìn bàtà wáyé tó kí kútùbà tó kò tó sí yìí o náà kí ni ń ṣe ni pé òpùrọ́ ni o òun ó ti kí nábìlà ẹ̀ kútùbà tó pé ó ṣe àlàyé rẹ̀ ní yorùbá rí o rẹ́kẹ́tẹ́ ìdákùn tó tún gba wá yìí mi ni àbí àfáwọn ló sọ pé ọ̀gbọ̀nà tú kútùbà jẹ́ kárì ó ní ànábì ètí kútùbà tani ń bẹnu àwọn sọ̀hábà tí ọ̀gbọ́n lárúbáwá ń gbà wọn sàlàyé rẹ̀ fún wa ká gbọ́ tani ń bẹnu àwọn tí tó kábílẹ̀ mọ̀ pé nípa èdè gẹ́gẹ́ ṣe pàtàkì tó láti bá rẹ̀ sọ̀rọ̀ tí bá nẹ́bí sọ̀rọ̀ sọ́lá mọ́ sọ́dún káyọ̀ lọ́lẹ̀ kó èdè àwọn kan wá lọ́lẹ̀ kó èdè wọn kábà lè mọ rí wọn bá sọ̀rọ̀ so òun ni pé ọmọ ìpè gan ọ̀dà mọ́sọ̀ Yorùbá gan mọ́ fáwọn èèyàn kútùbà <laughs> ọlọ́kọ̀ ṣàánú fún wa ọlọ́kọ̀ ṣàánú so òun ni pé lọ́kàn sáwọn mú èèyàn sáwọn sọ oríṣiríṣi lọ ní ọlọ́kọ̀ ṣàánú fún wa òun ni pé kútùbà nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlùsálàmù àǹfààní ń bẹ kéèyàn ó sọ yorùbá kó o sì sọ ní lárúbáwá kó sọ yorùbá náà sí àmọ́ èyí tí ò bá mu onípẹ́ ẹnìkan ń ké ẹnìkan ń tu ọwọ́ àbí tó bá ti rí yẹn wá so gbogbo àwọn àfẹ́sìn láyé wọ́n bí wọ́n ń bẹnu pàtàkì àwọn pẹ́sìn ẹ̀lẹ́ kútu àwọn náà kò sí nǹkan kan so wọ́n náà ti tu rí kí ló tó wá mú ọ ní ìsìn so òun ni fún wa kí ló tó wá dé tó tó wá tó ń sọ ó lè ní pé tó tó tó bọ́ọ̀ rẹ ti rí nù nítorí ṣe lẹ́ẹ̀kan tó tù lẹ́ẹ̀kan náà àmọ́ kí n ta tètè bí yọ̀ọ̀ta yàtọ̀ bọ́ọ̀lọ́ lè bọ́ọ̀lọ́ bí ọlọ́run kọ́ bí ọlọ́run kọ́rọ̀ ní tí wọ́n wáyé. ìbéèrè ẹ tí ó lè jẹ oúnjẹ tí wọ́n bá dá ó tó di ọjọ́ mẹ́jọ. tó bá ṣe pé oúnjẹ tí wọ́n ṣe fún òkú ni owó tó dá pé wọ́n ti sẹ́yìn òkú kọ́mọlúkọ àwọn jẹ́ ń bẹ̀rù tó bá dé oṣù náà. àmọ́ oúnjẹ tó wà nínú ilé yín pé pé lórí ìlera sí ilé jẹ́ ń bẹ̀rù ọkọ ni ẹ bá náà ní bàbá kú àwọn oúnjẹ òkú tó dára gan-an jẹ́ náà ni àà. Assalamu alaikum. Please, going to Islamic partition course. is, it is this good. Please explain it. Then greeting Christian during the Christmas is good for it's all. What are you calling? Máa kéèyàn máa lọ sí vacation ẹni pé bóyá bí IPC táwọn èèyàn ń ṣe yẹn òbí wọn kura wọn lọ wọn lọ bẹ ẹyàn lọ́wọ́ kọmi lọ́wọ́ ní ẹnu kan bíríà ni lẹ́nu kan àmọ́ tó bá ṣe pé èdè wọn kí ni tó fi jẹ́ pé kò bá mu ìlọlẹ̀ sùn bẹ́ẹ̀ máa sùn májúmọ́ níbẹ̀ má lọ́lẹ̀ sùn lé rẹ̀ tó àwọn afáà ní irú àwọn kìnìyàn mọ̀fọ̀yàmọ́tì ló máa ń pè mọ̀fọ̀yàmọ́tì ló máa ń pè ní kámpìn irú àwọn kámp kámp kámp kámp báwọn kò kí ṣe manhaji súnà nàbì sallallahu alaihi wasallam kò kí ṣe súnà nàbì so káàpù yẹn gan àwọn kàwárí jìnnà kọ́ dálẹ̀ sùnú náà fà mí ṣẹlẹ̀ lára pé lẹ́yìn àwọn tó ń ti wá dálẹ̀ lásìkò yìí náà àwọn tí làwọn jọ ìlànà kàwárí jìnnà ni níta àwọn máa ń lò fún ni pé wọ́n máa ń lọ lè ń lò láti máa fi kọ́ àwọn èèyàn ní haraki ní pípa àwọn ìgbélé àwọn ọmọdé kan lọ Chinese japanese òkèlè kankan kan oríṣiríṣi tó agbẹ́yìn náà bàjẹ́ wá fẹ́ ibi àsìkò vacation yìí àwọn náà fẹ́ bízí àwọn ọmọ wa sórí rẹ̀ ń bẹ ní èkó tí wọ́n máa ń ṣe àtàárọ̀ ni wọ́n ti dà látàrí kọ́lá wọ́n tún prescribe tíra tí wọ́n lò tí wọ́n lò fáwọn èèyàn tó àtàárọ̀ dà látàrí ẹ̀yà látàrí fún kálukọ́ kọ́lé sílẹ̀ rẹ̀ nǹkan fẹ́ kálí pé tẹ́mínà náà ni wọ́n máa ń ṣe ìṣòyìn ẹ̀kọ́ ẹ̀nà lè ń sún bẹ̀ ẹ̀nà lè ọba mu sọ wọn lọ ọhún àìlà síra kan bẹ alimọkàyàmá wàlùkàràjà tí wọn sọ àwọn àlàyé ní ẹsẹ dada wọn lọ àìlà سبحانك اللهم وبحمدك yàgùn ẹ lọ́dọ̀ wa nílò ẹ̀. àwọn tó wá ìyàwó nìyẹn. ẹ má ti iṣu ti Kaduna ṣẹlẹ̀ ń ní yìí àmì ń kálù mọ́ṣáláṣí yẹn. wọ́n á ní pé àwọn adájọ́ sàtámọ̀ máa kí